أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أدركم الله سبحانه وتعالى أتركات جفنه محمد صلى الله عليه وسلم أتعن صحابة الكرام أتي يعنسان في دادات اليوم أكرا وكابو في جدي أكوكوي ثم جاء إفادي لكيجي fún iṣẹ́ àlàyé tírata pé ní almoguni fi fíkìhìl hajji wàlàúmrọ̀ ẹ̀yọ́ abẹ̀rẹ̀ ní àná fúláìdè kọ́hùn ẹ̀ta fẹ́ máa ṣàlàyé nípa ọ̀rọ̀ hajj àti wàá bá dé àwọn orígun kan lọ́wọ́ bẹ̀rẹ̀ níbi tíra ń gbé sọ̀bìbì subhanahu wa ta'ala láti mọ̀ tẹ̀síwájú lẹ́nu yìí á gbé láti ṣòro òkun hajj kílàbẹ́ o ṣòro òkun hajj ẹ̀yọ́ àwọn mẹ́jẹ̀mú iṣẹ́ hajj kò jẹ́ dandan láti ṣe ájì ájì èṣe dandan lórí ẹnì kankan àti àwọn èèyàn márùn-ún àbí àti pẹ̀lú mọ́jẹ̀mú márùn-ún yìí tí àbá ti rí kankan nínú mọ́jẹ̀mú márùn-ún yìí tó pé ẹ̀ ń tó fẹ́ lọ ájì òǹkọ́ o ájì èṣe dandan lọ́rùn rẹ̀ tó yẹ báyìí alákọ̀ọ́kọ́ alìsílẹ̀ ìjẹ́ mùsùlùmí ìjẹ́ òun ni foundation iṣẹ́ tí mùsùlùmí fẹ́ ṣe tọ́jẹ́tẹ́ islam béèyàn bá ti wà tí èṣe mùsùlùmí tó náà pé à kọ́dà àwa náà tẹ̀lé wọn lọ àwa náà lówó rẹ alájẹsẹ́kù rẹ ọkàn lọ́ọ̀lọ́ bẹ̀rẹ̀ jàǹyà lásán ni tọ́bọ́tẹ́ ájì Hajj àtàlẹ̀ ayé rè ájì tí àwọn ràǹkúnmí táwọn fi ra jẹra jà wá létí òun náà lòun náà ṣe ọlọ́ọ̀gbẹ́ni àràbárọ́gbẹ́ni gbogbo ẹ̀ lóòótọ́ èyí ń tọ́ba ti ń pé ìjọba sáwùjú ọba máa identity rẹ̀ pé mùsùlùmí ni àbí kò èsè mùsùlùmí dàdé sábà mẹ́rin kò èsè mùsùlùmí kọ́ wọn ní jó dé àwọn ààyè abẹ wọn ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ní ìsìláàmù gẹ́gẹ́ ni mọ́jẹ̀mú tí ìṣe ájì ìdíkìní o tí ìdọ̀ràn yẹn fún yẹn fàmọ́lé ìsàlámù ìsìláàmù wàlámù yẹkùn mùsùlùmí ẹni tí ò ní ìsìláàmù tí èsè mùsùlùmí fàlẹ́ ìtàtà alẹ́ yìí fàrí ọgọ́sìn hajj ìjọ́ràn yẹn hajj ti kí ni o kìí sọ òun náà ń pè síbi rẹ̀ ẹni tá a kò bídìí wá sí hajj ni kí ni o ẹni tó bá jẹ́ mùsùlùmí mùmíní òdodo ẹlẹ́ẹ̀kejì àlàákìlì ìnílà káyè kí la gbàdé pẹ̀lú kí ìnílà káyè pé kí la káyè rẹ̀ ọmọ ṣiṣẹ́ nínú ọmọ àlàákáyè ọmọ èèyàn kọ́mọ̀sí kó ti ya wèrè kọ́mọ̀sí pé ń bẹ́ sáìdì àwọn yín gbé sáìdì kan tó pé ní wọn mọ táwọn ń ṣe ẹ̀yìn lẹ́sẹ̀ mọ fà wọn kìíní nìwọ́ wọn tí kọ́ wá sí léyìí kọ́ wá sí léyìí dágídí bí àwọn ọlọ́run bí àwọn lápámú lẹ́sẹ̀ irú àwọn nìkọ́ wọlébúrú kíyàn ti bàlágà kó ti rí ti age of puberty kọ́mọ jọmọ ọwọ́ gbogbo àwọn alájí kékeré tó bá lọ àwọn kéèké tó bá lọ gbé lọ ájì nìyí. ǹjẹ́ wọ́n ní hajj àbí ní orígun kan náà nù ní àbọ̀ òun islam tó sọ̀rọ̀ yẹn tọ́jú dandan tí yóò ṣe inú ayé yẹn tọ́jú tí yóò ṣe ní ọ̀ràn yẹn rẹ̀ ò sí fún ẹ̀yìn ọmọ kékeré. bákan náà freedom wà lábẹ́ ọ̀gá kan àwọn àfáà wọn ti lálàyé fún wa wípé islam àti kíyàn jẹ́ kéfèrí ẹ̀ńtọ́bọ́jẹ́ kéfèrí gbogbo tí ń dọ́rùn ẹ̀yìn ẹ̀sìn lápapọ̀ tọ́gbẹ́sẹ̀ islam kò sí èyí tí wọ́n pe tídìí rẹ̀ ọ̀rọ̀ àtọ́gbọ́n ọ̀rọ̀ tí ọ̀dà àbí tí ìkẹ̀ǹkan náà ní gbogbo ẹ̀ títí máa bẹ̀rẹ̀ òun náà ní pé ah, àwọn náà lè ṣe ẹ̀ bí wọ́n fi ń kọ́ra kalẹ̀ ní ìkíni kọ́ra ìdíyàn gbàgbọ́ tẹ níbi nkọ́ra tí ẹ̀ máa ń torú bẹ́ẹ̀ ó ti yẹ báyìí nìyí ààrẹ tí iṣẹ́ ìbáàdà kankan tọ́jọ́ sí islam lọ́wọ́ ẹni tí èsì mùsùlùmí ẹni tó jẹ́ wèrè àbọ̀mọ kékeré islam ò ní ìwọ̀ tó lábọ̀ wọn lọ́rùn fún ọ wá sí ó ti yẹ báyìí nìyí nítorí hadith àfàwọn àlè rìdùwọ́n ọmọ ìyàrá èyí nínú musnad imam ahmed àtàwọn àfáà míì bíi abu dawud <clears throat> ibn majah àbáwá tẹ́lẹ̀mẹ̀dì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn là nẹ́bi sọ wípé rúfì alikọ́làmù àǹtàlẹ́àtà báyìí ẹ̀fọ́sẹ́ rẹ̀ kalẹ̀ gègé sọ́rí gègé ẹ̀fọ́sẹ́ rẹ̀ kalẹ̀ yọgbà aládá yọgbẹ́sẹ̀ wọ́n ti ṣe pé wọ́n ṣe kí ni wọ́n ti ṣe wọ́n gbé e lẹ́nu òkè wọn òfin kọ̀ọ̀kan mọ́ séèyàn mẹ́ta aláwọ̀kọ́ ànínà imi àti àyẹ̀sẹ̀ ìṣòwò ẹni tó sùn àwọn ló wọn ti tàwáfù mórí fídíò ọ̀gbẹ́ni kan lánàá ẹ̀ ṣe ẹ̀ ọ́sà mọ́jọ ká darúkọ jàre torí bí táwọn tí wọ́n sọ ń bẹ̀rẹ̀ pé ní à ẹ̀yìn tẹ́ mọ́ ìrókò sí nǹkan lójú yín ni kò sí nǹkan owó nǹkan bẹ nígbà táyé da yé ọ̀dà ju tí pléènì wà tẹ́ǹkò fẹ́ lójú pé kò sí nǹkan nìyí nǹkan bẹ nítorí báwọn bàbá àtàná nígbà tí ò sí pléènì wọ́n wá tira wọn mọ́nulé wọ́n wá bẹ lọ́hùn pẹ̀lú àwọn okọ̀ ìtí ẹlòmí ọ̀bẹ̀rẹ̀ lọ́dún mẹ́wàá ju bẹ́ẹ̀ lọ ìtí wù náà ni pé ní kọ́lọ́ tí kòun náà ti ájì ń mọ̀ kó wọn lè lọ yọkàn sùn yọkàn lára kó wọn lọ síbẹ̀ ni àbí kọ́ mọ́ rí pé ẹ̀mí rẹ̀ ti lọ́bẹ̀ ara rẹ̀ ọ̀lọ́ àfá kódà kó ti pé wákàtí wákàtí lẹ́mí rẹ̀ lọ ti ájì fàlẹ́ ìta àlẹ́ yìí ẹlẹ́hàj kò ní ládàá kó ti ájì rere pani kódà tí ọ̀bá ọ̀gbọ́sẹ̀ tó ṣe kí ni sán máa láásù wọ́n lè sọ fún pé ní kọ́kọ́ ra pẹ̀lú àfibọ̀tán burúkú aláwọ̀ pẹ̀lú nǹkan tí yẹn mọ̀ pé nígbà tá a wá sùn àwa ara bá ń kírun odòwájú àlé ọlọ́run nígbà tí èso ní súnfí ẹ́ èyí táwọn apá kan náà wọ́n súnfí tó pé ní gbogbo ayé tí wọ́n àlá ni aláwọ̀ lẹ́lá lórí ìní yìí aláwọ̀ lẹ́lá náà mọ̀ fídì sáàmì ìkíni lẹ́gùn yìí sọ́lọ́run ó ti yé báyìí bákan náà wà á ní sọ̀bí yìí àtà ayẹ́bẹ̀lógún ọmọ kékeré títún ní ìbàlágà yọ gbàládá yọ gbẹ̀tẹ̀ nínú tọ́tọ́fà tẹ kò sákọ̀ọ́lẹ̀ fún ó ti yé bákan wà á ní mẹjìnú ní àtà ayá àkìlì ẹni tóun náà yá wèrè títí tí làákàyè rè padà wá tó yé báyìí nísìnyí tí làákàyè bá ti padà dé òun náà lè ṣe kí ni o gbogbo tí ń ṣe ń gbà wọn wọn ní wèrè kan ọwọ́ lọ ájì àbí wèrè kan wá ń kírun ládùúgbò wèrè kan wá ń fi sàrà àbáwọn èèyàn gbogbo tí ń ṣe òun kò ní ládàárẹ̀ lórí wèrè kan àwọn èèyàn lè mọ̀ ní àwọn lè mọ̀ ní sábúrú fún wọn ọ̀mọ̀lẹ́tẹ̀ ní lórí àfi ìgbà tó bá tó ṣe wípé ìdí ń ṣe òun ní fi hàn àwọn èèyàn lè mọ̀ tí wọ́n fi hàn wọ́n lè mọ̀ wọ́n wá ṣe gbòó láti ká a lọ́wọ́rọ̀ <clears throat> tọ́bọ́ ti pé ní ti ń dẹ́wò pẹ̀lú àwọn èèyàn wípé ń pa wọ́n wọn wà mú òun náà kó lẹ̀ ìpè ẹ̀mọ́jẹ ẹni ò wúlò ẹni tí ọ̀dá mọ́ tá a ti ń bẹ́ lóun gbọ́dọ̀ jọ gbádùn ẹ̀mọ́jẹ kí aburú mọ́ tata kò látọwọ́ rẹ̀ sọ́dọ̀ àwọn tán gbádùn tí wọ́n sì ní ìtumọ̀ tán sì wúlò ó ti yé báyìí nìkan náà ọ̀wá rí níta àgbà lórí pẹ̀lú freedom òun náà tó tọ́ bá jẹ́ ẹrú òun ṣe dandan iṣẹ́ lẹ́nàmú láàyè múlẹ́kù máàlá ẹrú òbí dúkìá àti ogun tó kó jọ àtọ̀hún gan fúnra rẹ̀ kọ́ dúkìá olówó rẹ̀ ni kìsẹ́ ájílẹ̀ níyì ìjẹ́ tí ó gba ọjọ́ díẹ̀ lọ́wọ́ yẹn ni tọba rí bẹ́ẹ̀ tọba wá lọ gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe fọ́gà rẹ̀ ẹ̀tọ́ tó di ọ̀gá rẹ̀ kò ní lè ṣe látara báyìí ń bọ̀ tó kí ni òkú sọ̀rọ̀ nílẹ̀ lórí nínú tó àtúnkè náà lùmọ́ ní ilé mẹ́rin ní kùdá àmọ́ rahimahullah kọ́ ọmọ kékeré bá ti ájì tí ẹrú náà bá ti ájì sọ́ha ájú mọ́ ájì wọn lálàáfíà o àmọ́ wà lámù yóò jì sí ìhúnmọ́ àti ájì àti islam tó yóò jì sí ìhúnmọ́ àti ájì islam àmọ́ hajj islam pé ọ̀ràn yẹn lọ́rùn olúkálùkù yìí hajj tí wọ́n ṣe wọn kọ̀tàn ọ̀gọ́ ọmọ kékeré àbí ẹrú tọ́wá láǹfààní tọ́wá ṣe hajj hajj tó ṣe wọn lálàáfíà o àmọ́ hajj ọ̀ràn yẹn ọlọ́run tọ́lọ́run rí lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wà èyí tí wọ́n ti tó lálàáfíà àwọn ọ̀kan tọ́mọ kékeré bá bí ẹrú náà bá padà fúrí ìlọ́bẹ̀ olówó rẹ̀ tó di ọmọ ọmọlábí tó dohùn rárá fún rárá rẹ̀ padà ẹ́ tọ́ba ní kàkẹ́ ó segin lórí ṣe hajj mi mọ́mù náà yóò rọ́ṣọ́ mọ́tò lọ nítorí àtàkùn ìdàgbà jùlọ ṣàlùfù mahazab àwọn náà sọ̀nbẹ̀ ìpè ní àdúgbò ànábì panupọ̀ ìpè ẹrú láàyè zamu wọlé hajj hajj ò ṣe dandan lọ́rùn rẹ̀ torí pé ní gbogbo tó di àǹfààní rẹ̀ mú àǹfààní ara rẹ̀ ẹ̀tọ́ olówó rẹ̀ ni tọ́ba rí bẹ́ẹ̀ kọ́ ní kápá tọ́ba wá ṣe ájì pẹ̀lú ìyọ̀ǹda olówó rẹ̀ òní ájì ọ̀lùkọ́ ìrì ìdí yìí bọ́ba ṣe láì sí ìyọ̀ǹda olówó rẹ̀ ń bẹ̀ òní ájì ájì ńlá làáfíà àmọ́ kèsè ájì tọ́jọ́ ọ̀nà yẹn tá a fẹ́ kó ṣe tọ́ kí la gbà lórí pẹ̀lú àdínkì tọ́ àtẹ̀yìn oníkàpá fàdẹ̀lílù ṣọ́ọ̀tìhà kọ́wọ́mọ́hì àjẹwàjẹ́lẹ̀ ẹ̀rí pé ìkápá gbọ́dọ̀ wà ìtòsí ìkápá ní mọ́jẹ̀mú òun náà ní tọ́nà sọ pé wàlíláhi àdàmínàfi ẹ̀jùn bẹ́ẹ̀kì mẹ́nìtàtọ́ àìwéyìí tàbí ìlà ọlọ́run ní dandan tó wọ ọlọ́run ní lọ́rùn àwọn èèyàn káṣe hajj ilé ọlọ́run ọba wa àgbèyẹ̀wọ̀ fẹ́ntọ́ bá ní ìkápá ojú ọ̀nà láti lọ́wọ́ àdúgbò ànábì sọ nígbà tí wọ́n bí léèrè wípé kàlájì sọ̀rọ̀ ẹ̀yàn fún àbí kí ló lè ṣe ájìdò ọ̀rọ̀ ẹ̀yàn fún yàn ànábì ní àdìsáàlú wọ̀rọ̀ ẹ̀yà yọ ó sì lè síta àdìsáàlú wọ̀rọ̀ ẹ̀yà nǹkan yẹn pa létè kalẹ̀ àti ìrìn àjò tí ó síta. tó ọ̀rọ̀ àwọn àbá ìsìn nípa sáńpé ní ìtàpá kí láti ní ìtàpá lọ́dọ̀ àwọn tó jẹ́ ànàfíyà àwọn tó jẹ́ onímọ̀dé àbí àyèmáwí àbí àyèbá ànàrọ̀mọ́nà ọ̀rọ̀mọ́gbọ̀ wọn ní ta àgbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ní ànáfàkọ̀ ìná ìlò tí ó tó yàn ní àti àbọ̀ ìtọ́rọ́ <clears throat> tí yóò ní náà náà fà tí ó sì ní máa ṣe àwọn bóyá ń gun nǹkan lásìkò tẹ kó ń gun nǹkan kò ní sáwọn sẹ́mi rẹ̀ lásìkò tẹ kó rìn kò ní ṣe kí ni o kò ní ṣe náà fà tó ti yé báyìí lókè ẹ̀hẹ́ tẹ́yìn bá wá ní kápá láti lọ tọ́wọ́ ṣe wípé ní inú ṣe tí ẹni kó tẹ̀ máa tọrọ ọ̀kan lọ́wọ́ àwọn èèyàn ó lè rìn lọ èyí ìpè tí wọ́n wà lásìkò tó wọn fi rìn lọ àdúgbò fọlọ́ lóde ní ìrìn lọ ájì lóyún àtòlù báwa tá a wà lóbi èmi wọn gé wá pọ̀ ní àníkàbá bí àwọn tàmí nìyẹn àbí torí pé àdúgbò rẹ̀ bá tún mọ́ ọ̀nà ibẹ̀ bá ní oyè báyìí nìyí tọ́wọ́ ti pé nù ṣe nù ṣe tiẹ̀ oníkọ́mọ tọrọ lọ́wọ́ àwọn èèyàn ẹ̀láfẹ́ bùnmi ẹ̀láfẹ́ sàánù mi láyé dìbò àlẹ́ àti ìsọ̀rọ̀ yẹn lórí. ولا يجب عليه الحج بإباحة الزاد والراحلة سواء كانت الإباحة مجاز لا منا له كالوالدين so bákan náà ni pé ní ibi tó bá ti pé n tó kú lọ́wọ́ tó fi parẹ́ lédè àti nǹkan ìrìn àjò rẹ̀ ibi tó fẹ́ gbà wá ibi tí wọ́n máa tèrè gúnlé lórí torí ẹ̀ ní irú nǹkan báwọn ọ̀rẹ́ tó oyè bá ní ti oyè ẹ àmọ́ tí èyí bá ti ti fẹ́ǹsì máa tèrè gúnlé lórí bọ́ ó sì lọ nínú ìsìtọ́ra lọ́dọ̀ àwọn òun náà sí àtìlùbádà kí yẹn lálàáfíà ara hajj ọ̀sọ̀ ọ̀ràn yàn fẹ̀ntọ́gbà jẹ́ láàárẹ̀ àbẹ̀ntóṣe pé àárẹ̀ rẹ̀ ni mo mú nígbàtígbà ni ó lè wá kókó lọ àbẹ̀ntá àárẹ̀ ti dá agúnlẹ̀ tí ò lè ṣe nǹkan kan àbí àlàáhàmì fẹ̀ntọ́gbà jẹ́ akọ́jú lọ́dọ̀ àwọn ànàbíyà lásọ̀ yìí o ó ti yé báyìí àbí ìtọ́ gbajúmọ̀ là ń sọ lọ́wọ́lọ́wọ́ inú ọ̀rọ̀ wọn pa wípé afọ́jú wọn ní kò lè ṣe kí ni kò lè ṣe hajj wọ̀ṣẹ́ ìkòlùkẹ́bí àgbàlagbà tó ṣe pé ní bẹ̀ẹ̀ bá di lórí nǹkan àrìn àjò kò lè báláǹsì àbẹ̀ntán bá dè mọ́lé àbẹ̀ni tí ìjọba ẹ̀sìn ti kí ni o bóyá ìjọba ẹ̀sìn ni o àbí ìjọba eléwu lóníkọ̀ọ́sáàyè fún kò lè lọ́bi kankan yọ ẹni bẹ́ẹ̀ náà kọ́ ibi náà bá dé inú òun náà ni ó wà kó òun náà má dara rẹ̀ láàmú nínú ìtútọ́ àlọ́dọ̀ wọn abùnú kọ̀rí òun náà ni pé ká fọkàn balẹ̀ lórí ìrìn ojú ọ̀nà tá a gbà kó fi ní lọ́kàn balẹ̀ kójú ọ̀nà fi ní kójú ọ̀nà fi ní lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ló gbé ní ìlàjà ló kọjú àzáàdù àtàwọn ìlà záàdù náà záàdù ọmọ jẹ́ níta lò ìná ìlò lọ́rùn òun náà ní ọmọ jẹ́ kí ni rọ́ọ̀hílà nǹkan gùn lóde èyí kò sí nǹkan ọ̀gbìn méjì tọ́pọ̀lọpọ̀ ń kún lọ sí ájì náà fi léèlì aláwọn kan tó ń gun kẹ̀kẹ́ lọ ẹlòmíì ẹ̀rọ kó sọ àwọn ọ̀pọ̀ láwọn àníyàn wa ẹlòmíì fẹ́ bíréèkì lọ́pọ̀ lòdì ọlọ́kọ̀ sọ àwọn ọ̀bẹ aláwọn kan ń gun ọ̀kadà lọ aláwọn kan ń gun mọ́tò lọ àwọn tó ń gun mọ́tò lọ tó ń gbọ́ àwọn kan wọ̀nyí lọ yìí sàwórí tó fi wá sí bí pé náà nìkan pọ̀ láti kú lọ́mọ wájú nàìjíríà ní ìta ìrìn mélòó ní ìrìn tòkónú jọ sí nàìjíríà ní olóògbé pé tó kú sábẹ́ tó o lè gbé mọ́tò ọmọ ọ̀gbọ̀n láti kú lọ́mọ yọ wọ nàìjíríà ẹ̀ka àbújá náà ní lọ náà ní ẹ̀ka àbí ní ọjọ́ mẹ́fà ló dá àbújá tó bẹ́ẹ̀ náà làwọn kọ́ńtì mi náà rí sí sàwórí tó ti rí pé tọ́ba ti gbá gbọ́dà wọlé bó yòókù ìrọ̀rùn ni òbí ọlọ́dún tí mọ́kàdà fún ti hajj tó dị di ìrọ̀rùn ni. náà tí alàgbà lérò pẹ̀lú amúnú sọ̀rí kí ọ̀nà obìnrin lọ́kàn balẹ̀ kókò ṣe wù wọ́n ní nínú àwọn mọ́jẹ̀mú ìjẹ́dẹ́dẹ́sẹ́ hajj ló wà àwọn kan dẹ̀ ní nínú ọ̀rọ̀ míì nínú mọ́jẹ̀mú láti ọ̀wá rí lórí ìtọ́jẹ́ tó ìtọ́tọ́ jẹ́ àdáyẹnrí kóbìnrin mọ́jà méjì ni aláàkọ́ àyẹ̀kú náà dáhà àzá ojú àwọn máhàrọ́ kóbìnrin ọlọ́kọ̀ àbí kó ní máhàrọ́ ọjọ́ kó ní ilé ìwọ̀ fàyín lámì yóò já tán àbá ti rí kóbìnrin lámì yẹn ti wà á rí àlàyé àjọ sọ̀rọ̀ yẹn lọ́rùn obìnrin bẹ́ẹ̀ wọ̀tẹ́ẹ̀lì ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ wọn alàtàkùn náà mọ̀ ẹ̀tẹ́dá ìtọ́lá ìtìkà wọ̀ báyìí kóbìnrin ọmọdéni tó wà ní ìgbélé nítorí pé ọkọ kú àbí ọkọ kọ ọlẹ ọjọ kan ní méjèèjì kọ kò lè ṣe hajj hmm? àwọrẹ ẹyìndàlí mẹrin kì í yá lọdọ àwọn onímọdé àbí ìmọ̀mù malik lé ìtọ́jú ẹmọdé àbí tó gbajúmọ̀ tó kọ́ mọ́jú lẹ̀ wá bí òṣìṣẹ́ padà tọ kí ni wọ́n sọ àwọn sọ wípé ní ní ta gbàlérò pẹ̀lú ìṣètọ́ à léyìí tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn òun náà ní kí ni o ìmùkáyọ̀ lùsùlì bìlá mẹ́sàkọ́tì àwùdíyìmẹ́tì záídá àdá mẹ́sàkọ́tì sábàdì làádìyà òun náà ní pé bí yóò ṣe dọ́hùn kọ́ ní ìgbà tó ṣe wípé ní kò ní ní wàhálà àléésí tí ó tún wá tóbi ju nọ́mà wàhálà bí yẹn lè ṣe fún nọ́mà ìrìn àjò lọ tọ́ba ti lé sí ìsìtọ́ àti ń dínkù lọ́dọ̀ àwọn mọ́tò àbí má lè fi yá bá wọn. mà àlámùní alẹ́nàfẹ́ wọlé náà kíyàn ní fọkànbalẹ̀ lórí dúkìá rẹ̀ àti lórí ẹ̀mí ara rẹ̀ náà tó bóun ti ń lọ yìí kò ní ṣe ògùn ní ṣe wàhálà wàlá yìí sọ̀rọ̀ fún ẹ̀ńdà fún mùsùlùmí ọ̀rọ̀ àṣìlá lọ́dọ̀ àwọn má lè fi yá dandan kọ́ ni kó o gbé kí lọ́ọ́ máa lò kí lọ́ọ́ máa jẹ kí lọ́ọ́ nà kọ́dẹ́kọ́ bẹ́ẹ̀ náà ni pé ọwá ní nǹkan ọ̀gbìn lọ́dọ̀ wọn gbà ní wọn rí i pé dandan ni ó yẹ wáyé kẹfì bàlíyé dìbò hajj ẹ̀ńdáhùn alẹ́nukọ́ ọ̀dẹ́rì alẹ́numẹ́sì lọ́dọ̀ máàlì kí yá bẹ́yìn abá ti lè rìn tó lè lo lẹ́gẹ́dìsì hajj ti sọ̀rọ̀ yẹn lé lórí tí ó kẹsẹ̀ sílẹ̀ sakura sakura sakura lọ́dọ̀ máàlì yá hajj sọ̀rọ̀ yẹn. Hmm? إن كانت له سنة عقلية منها كوته في الطريق wọ́n á ti kú wípé ní nígbà tí ń bá ń lọ yẹn tọ́ba ti wípé ní ó ní iṣẹ́ kan títẹ̀ òun lè máa bí ìjẹ ẹ̀mú fún ìdání kò ní ìdìbò tó ti kí ni kó tó wá di záàdù lọ́wọ́ ntọ́fà ọ̀rọ̀ wọn ní pé dandankan ni kó di kí ni ó jẹ kí ni ó mú lọ́wọ́ ọ̀gbọ́ ọ̀nà ìbánisí àwọn àfẹ́sì wọn fọ àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú ìfẹ́ ẹnu àtẹ́bẹ̀ láti rí tọ́pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ńlẹ̀ wa ń bí yìí wọ́n máa ń lọ hajj torí pé mẹ́ta tí wọ́n lè kí àwọn ọlọ́kọ́ wọn lẹ̀ wá dáadáa wọ́n máa ń lọ wọ́n lè pé à alájà ẹ̀rọ òbí lọ́wọ́ kẹ́ ẹ máa tà lọ́hùn àbí iṣẹ́ ìgbé irú lọ́wọ́ ni àbí atalẹ́ ìgbé lọ́wọ́ tàbí kìnnìkan lẹ́gbé lọ́wọ́ nítorí pé numọ́dé àbí lọ́dọ̀ wọn ẹ̀yẹn lè má lówó dé èdè yìí èyí tí ó jẹ tí ó lù tí ó nà tí èdè padà ó lè má lówó àti dì í lọ́wọ́ àmọ́ tó bá ti ní iṣẹ́ kan tó lè máa ṣe àbí kìnnìkan tó lè rí sáà wọn ní kí ni o wọn ní kọ́ ọmọ bá ṣe àjọ wọn kọ́ ọmọ lọ kódà bẹ́ẹ̀ yẹn bá jẹ́ àlá bàbá tọ́wá lè mú kílífà lọ́wọ́ tó dánjọ́ mọ̀ lọ́ lò ẹ̀kọ́ sábúrú ń bẹ̀ àwọn sàlàyé ń bí wọ́n ní tali jamal tali jamal abánimójútó ra nǹkan mi hmm? abánimójútó ra nǹkan mi yọba yẹn tọ́jú rẹ̀ yọba yẹn pa kókó fún yóò bá yẹn fà á yóò bá yẹn tọ́jú rẹ̀ yóò bá yẹn ṣe ṣẹ̀dá yóò bá yẹn ṣe ṣòdá òfun bóyá ọ̀rẹ́ ràǹfúnmi tí ràǹfúnmi ò lè rìn ẹ́ wọ́n ń pè kíní kan náà àlùfòdà àlùmẹ́dá àlùfòdà tó kíní yẹn náà máa fi ń jí ràǹfúnmi náà dìde náà fi ń ẹ́ńjínì rẹ̀ ẹ́ wọ́n fi jí àrẹ̀ ọkọ̀ tó ń ní ìdìde lẹ̀ tọ́ba tilẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ̀yẹn nù ní bákan náà wọ́n nà jẹ́ tọ́ba jẹ́ bíi kápẹ́ńtà tí báyẹn tó lè kankan tẹ àmọ́ tọ́lọ́hún àbáwọn tí ọwọ́ mi ìsẹ́yìn bá lè ṣe. وقال مالك في كتاب محمد وفي سماء أشهد لما سئل قول تعالى ما مالك nígbà tí wọ́n bí pé ní ọlọ́ni mẹ́rin tàtọ́ àìlẹ́ ìṣẹ̀lẹ̀ ìlà ẹni tó bá ní kápá àti lọ tó ní kápá ojú ọ̀nà láti lọ wọ́n ní pé azáàdù ọ̀rọ̀ ìlànà rẹ̀ ṣé ń tẹ́yìn ọ̀nà tí ó lò níyẹn gbà lérò àti nǹkan ọ̀gùn ọ̀lẹ̀lẹ̀ wọ̀gbọ̀ onírárá o dandan kọ́ ní nǹkan ọ̀gbun àti iná ìlò mẹ̀ẹ́dẹ́lìkẹ́ ilẹ̀ àtọ́kọ̀tù náà ìkápá àwọn èèyàn lélẹ́yìn túmọ̀ sí ẹni tó bá ti ní záàdù àti rọ́ọ̀hílà wà láyé kẹfìrù alẹ́mẹ̀tì ìyẹn ń bẹ náà tó ní ó ní nǹkan tí ó jẹ tí sì ní nǹkan ọ̀gbun àmọ́ àti lọ àti gbọ̀ngàn tó ní kápá lé lórí ó lè ẹlòmíì sì ní ó lè fẹsẹ̀ rìn lọ tó tó bá rí bẹ́ẹ̀ nítorí ọ̀nà sọ̀n bẹ̀ ni pé bẹ́ẹ̀ yẹn bá ti lè lọ sọ̀rọ̀ ọ̀sàbí máa lè kí yá nínú fàáyín dẹ́sí àfihàn ìyá ó dà àwọn mọ́tàbí mẹ́mọ́ àbí àbí ìmọ̀mù muhammed ibn idris ṣàfihàn ìrọ̀lẹ́ mọ̀lúbọ̀ wọ́n ní àdínkì sọ́ra ìníkàkọ́tà wí ó so mọ́ nǹkan márùn-ún alákọ̀ọ́kọ́ azáàbí wọ́n rọ̀ azáàbí ìnáyìnbó ètè ńpa tí ó para ẹ̀ lédè àrọ́ ṣẹlá nǹkan ọ̀dùn sí hatul badani àlàáfíà ara amúnú kọ̀ọ̀rì tọ́jú òfin ní lọ́kànbalẹ̀ bíi lápèjúwe ní ìṣòwò náà twenty twenty ń sẹ́ni kò sí hajj tọmọtọ́fà torí pé ní kọ̀ọ̀rọ̀rùn yíyan láti ṣe àdáà gẹ́gẹ́ bí nǹkan tá a kà tọ́jú ní mọ́jáde àwọn àlàfíà yìí pé ní ìjọ́rọ̀rùn yíyan láti ṣe kíni láti ṣe iṣẹ́ hajj àbí ọ̀rọ̀rùn ó ti yé sòrí irú báwọn nísìn yìí tó bá lè pé lójú ọ̀nà náà bá ní pé ah, ojú ọ̀nà báyìí tí a bá ní kẹ́ kó pléènì sọ́nà ojú òfurufú ọ̀dà wọn lè sùúrù ìdíje ìdá tó bá lè pé ọdún ìdálẹ̀ kò ní dára àdúgbò tí wọ́n náà nìtọ̀ wọ́n gbà fọ́ lọ́nà ni kódà pé bí a bí yí ẹ̀wọ̀ náà ní báyìí wọn náà wọn kọ́ lẹ́ra ń jàǹgbà wọn twenty five lọ sí hajj ní irú ẹ̀ náà nù ní twenty twenty wọn náà wọ́n dáwọn yẹn lọ sí ọ̀nà ẹ̀ àwọn bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ nì tí mo dín nǹkan lọ́wọ́ lábẹ́ amúnutọ̀rí kì ni wọ́n tó sí wà ìmùkánu sẹ́yìn ǹjẹ́ ọ̀rọ̀ fihàn láti rìn yín àbí ọ̀rọ̀ lọ́dọ̀ wọn wọ́n ni wípé ní ṣé záàdù rẹ̀ nǹkan tó tó yàn lálọ́ àti lábọ̀ ìlànà máa jẹ́ عما يحتاج إليه لنفقة من تلزمه نفقتهم وكسوتهم مدة ذهابه ورجوعه èyí tó ń fẹ́ lọ lò ní ìná ìlú rẹ̀ ń ọmọ jẹ́ àtẹ́kù kọ́mọ̀jẹ́ wípé nínú nǹkan tí àwọn tí ó filẹ̀ sílé láwọn tí ó ti pé ọrùn rẹ̀ ní bùkátà jíjẹ ìmú wọn wà lánàá àtàbọ̀ bùkátà ara alé ọ̀tọ̀. yóò tẹ̀ wá ní záàbù díẹ̀ náà lọ́tọ̀ ó di é wà fáàbìlànì amẹ́tẹ́nìlì wà kọ́ọ̀dìmí yá ilẹ̀ yìí ó tún gbọ́dọ̀ sí pé ní ó máa tún rì bákan náà ilé tí ó lò tó bá dọ̀wọ̀ tó bá nídìí ẹ̀ẹ́dì àbí sáfàǹtì àbọ̀mọ̀ ọ̀dọ̀ tó bá dọ̀wọ̀ ọgbọ̀dọ̀ pẹ̀lú rẹ̀ tá a ọ̀rọ̀ méjì ní ọ̀sà wọnú rẹ̀ aláwọ̀kọ́ òun náà ni pé ìjẹ́ tí yẹn bá dé hajj yìí ṣé yóò rí ilé gbé àbí òní rí ilé ọ̀ǹgbàlẹ̀ sàwùdí náà hòtẹ́ẹ̀lì làwọn yẹn máa dé sí nítorí ìṣe hajj ni tọ ẹlòmíì wá dé kọ́ wá ti sáàyù bẹ́ẹ̀ ní sọ́fà wà ní márùwà kọ́ wá sásàfà àti márùwà kọ́ wá ti rí pé ní àti fẹsẹ̀ sáà ìnira ní ọ̀bàdé ẹlòmíì gẹ́gbà míì kọ́dà ó lè ní kápá níwọ̀n bàbá bìtìbá ti déhùn náà ní ibẹ́yà bí ìbòsàn àbí ìwé kò ti dé bá tọ́wà nílà tí wàá ní ìdìbò jòkó sórí wíṣì ẹ̀ fún ọmọ ìtì àtàtì máa ń síyàn ọmọ fún wọn nìkan ó lè rẹ́ lómi ìjọ nígbà kan o àmórí ẹ̀ ó ti kéde o lórí ẹ̀ ìjọba sàwọ́dún kọ́ lọ́wọ́ àti ìgbé kan máa síyàn kan máa gbowó tọ́lé mi nígbà tí gbogbo ẹ̀ náà wọn ra wíìsì ẹ̀ka lẹ́fẹ̀ẹ́ tí ọ̀gbà níkàpá àwọn kan ní wọ́n lọ pé ẹ̀sẹ̀ táàgì òní ìfọ̀ ní ibìtọ̀ jòkó wọ́n sì tì í olórí ìgbìmọ̀ náà bá ti tì í kọ́mọ́ ti pé ní kí ni o kọjá pé nínú tó sẹ́kù lọ́wọ́ rẹ̀ nínú záàdù ni. bákan náà nípa tó bá wá jẹ́ rọ́ṣílà kan tó jẹ́ nǹkan ìrìn àjò àyè jìdá ha bìtámẹ́nì mẹ́fì average price òun náà ẹni tó ti kó fi jẹ́ tiẹ̀ average price kọ́mọ́ ga jù kò sì mọ́ lọ́lẹ̀ jù tọ́ọ̀mọ́ ń pa òun muhammed tọ́ọ̀mọ́ ń tá a lórí pẹ̀lú nígbà ní average price èyí ò ní wípé lọ́wọ́lọ́wọ́ báyìí aleykum salaam bó o ní nǹkan ọ̀gbìn bí a fi ń bí ogun lọ ajé ìlú ní lọ́wọ́lọ́wọ́ ìlú lọ́ba dé ó di ewa títì nínú nǹkan tí àwọn àfa ń sọ̀rọ̀ nì tó bá ti wá di pé ní àdìsá ntọ́fẹ́ lò lọ́hùn lálọ́ àtàbọ̀ gẹ́gẹ́ bí tó wọn fi ṣe bùkátà rẹ̀ tó fi ara ìlẹ́sẹ̀ àbí nǹkan ọ̀dún rẹ̀ ó ti wá lé sí average price lọ normal price tí wọ́n ń ta nǹkan àbí tí wọ́n ń ra nǹkan ọgbà tán máa pé àwọn aláàjì ni wọ́n tán ta nǹkan wọ́n nì ó ti yọ àwọn ti kọ́ bẹ́ẹ̀ kéńtì wọn kù lọ ọjọ́ náà wọn bá yẹ tó bá ti di kó bá ti létí ju bẹ́ẹ̀ lọ tí ọba ti bá a bẹ́ẹ̀ wọn ni sákòtò ànìwú òjú wọlé hajj ìjẹ́ ọ̀ràn àyàn ṣe hajj ló ti kéde o ó ti yẹ mú lẹ́nu ni ọjọ́ ọ̀ràn àyàn lọ́rùn rẹ̀ wọ́n yìí sọ̀rọ̀ tó fi amúnú kọ́lí ti sàlẹ̀ àtọ́kù ọ̀ṣìyà bákan náà ni pé ọ̀njọ́ náà dáa bọ́ náà dáa tọ́ dáa mọ́jẹ̀mú nǹkan mẹ́ta làwọn àfáàṣe nínú mọ́jẹ̀ àgbẹ̀ṣẹ́ àfẹ̀yìnyà alákọ̀ọ́kọ́ pẹ̀lú náà ọgbọ̀dọ̀ ní fọkànbalẹ̀ lórí ẹ̀mí ara rẹ̀ pé bóun ti ń lọ yìí òun ló kóra àwọn sínú ewu wọ́n fi mẹ́ẹ̀l dúkìá ti ń kó lọ tí òun ní rọ́ọ̀bù ẹ̀ lọ́nà tí ní já lórí bákan náà bóyá nǹkan ọjà àbáwọn lọ́gẹ́jì rẹ̀ àgbègbè táwọn máa ń ní àwọn ilẹ̀ wa láfíríkà bíi jẹ̀lí á ọ̀rọ̀ wọn lè fi bọ̀ fẹ́ bá ń bọ̀ láti sàwọ́dún padà báyìí àti kẹ́ ẹ̀rọ adálọ́dún kẹ́ fi yí ẹrù yí kitikiti tòun ti bẹ́ẹ̀ náà tó bá gba àwọn airline kan kọjá àwọn airline bó dì í jù bẹ́ẹ̀ lọ onímọ̀ rẹ̀ lù rẹ̀ mọ́ àwọn tó ń pè ní airline ní gbọ́dọ̀ bíi egypt airline qatar airline ethiopia airline tọ́kì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti bá níbi tó àwọn ìlú tá a dárúkọ yìí àwọn tó bá lọ sí hajj máa ní sọ́kò bàbẹ́ ó dẹ̀ máa ní ìyá wa ti mú lò láàrin pé sábà ń padà bọ̀ wálé tẹ́rù mọ síwájú ńgbà mí nì àbí tẹ́rù mọ báwọn ẹlòmíì tẹ́wàá wà nílùú wọn tẹ́ẹ̀ pàṣẹ kalẹ̀ pé tọ́ yẹn ní sọ́kò bàbẹ́ báwọn lọ́mọ tẹ́tà máa ti fẹ́ lọ lòmíì dèní ẹlòmíì ọ̀rẹ́ lọ́wọ́ á jù rẹ̀ gbà ẹ̀rù ti há lórí àwọn ọba yóò wà tó bá wà ní ìbẹ̀rẹ̀ fún ọbẹ̀rù ọlọ́run ọlọ́run sọ àrùn gbogbo wa ó ti báyìí ní ṣùgbọ́n ìsọ̀rọ̀ fún ayélujára àti mọ́jẹ̀ bákan náà wòjú udu mẹ́ ìwọ̀ záàdì ti sọ̀rọ̀ kó ti gbé ní tí má lọ àwọn ìmọ̀ tó kó lọ́wọ́ tó bá wá tán lọ́nà ìjẹ́ yóò rí mi àbí òní rí mi bíi omi ẹ̀ kílẹ̀ pàtàkì sọ̀rọ̀ ìtàn báyìí àdúgbò bọ́lọ̀ ayé ń rọrùn sí i ni òun láwọn ìgbà kan láwọn omi sòrò orí ẹjọ́ pé bàmí ìjàmbá lọ báyìí wákàtí méjì mẹ́ta àdéhùn ìwò mi kìí wá sí ọ̀fẹ́ wá ń bẹ̀ wọn nìkan ọbẹ̀ káàdì gbogbo omi káàkiri ni dípò pé ní kànga míì ó lè mọ́jú kànga mẹ́ta méjì lọ tí wọ́n kọ́ ọmọ dáadáa pé ah kànga báyìí kànga báyìí kànga báyìí kò ní mọ́jú bẹ́ẹ̀ lọ́gbà míì so kámọ́ àwọn àdúgbò wa bí là sọ̀rọ̀ kámọ́ wa sọ àwọn tó dé dẹ́sátẹ́rì àti àwọn ẹni òkú tí èso mi tí èsì nǹkankan à ìtawà sọ lọ́wọ́lọ́wọ́ yìí ní inú tàn tí wọ́n pa nínú ìtọ́kọ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó jọ rọrùn níwọ̀nba ìyá muhammadu amin sáńpẹ̀ ní zubẹ́yìdá ní sáńgbé e wípé ọbẹ̀ lọ́nà tó tọ́lọ̀ bá fún òun lọ́wọ́ ọkùnrin òun sì gbẹ́ kànga iye kan láti bagdad títí dé maka fún ọ̀jẹ̀ hajj táwọn tó bá ń lọ tí wọ́n ní máa ṣe wàhálà wọn mi iṣẹ́ ńláńlá ló ṣe owó ribiribi lọ́dún láwọn ọdún náà lọ́wọ́n owó gidigidi ni o kódà láwọn ayé ìsìn ìdẹ pẹ̀lú náà bá rí ìṣèjì sọ̀rọ̀ bílíọ̀nù àwọn ẹni náwó tipẹ́tipẹ́ kódà nígbà tó ṣe wípé ní góòlù gẹ́gẹ́gẹ́gẹ́ náà bí ń sowó kì í ṣe bí bàtà wà lò láyé ìsìn yìí èdè pé bàtà wà lọ láyé èdè lóòótọ́ wàhálà díẹ̀ wàhálà ń bẹ pípé lóòrè tó di wà àmọ́ sábà tó rí ìwà tí òun náà ní wọ́n ti gé e sí sábà tó wá gé wọ́n níwájú òṣùwọ̀n tó wọ́n gbélé eléyìí tẹ̀sán òjò yìí lọ pẹ̀lú kan báyìí èyí tẹ̀sán òjò yìí lọ pẹ̀lú kan báyìí pẹ̀lú tẹ̀sán ojú ra wọn lọ òun náà ní réètì tí owó kọ̀ọ̀kan máa ní ju àwọn lọ́ngbà náà ọ̀là ìṣòdì sí táà ń jẹ́ gbèsè tó fẹ́ lówó tó gba fẹ́ tẹ̀wó lù wá jàre oyè wọn àti pé wọn lọ tẹ̀wó wa wọn ná kíní kan bílíọ̀n lórí kíní kan mílíọ̀n torí pé bá pépà ni wọn lò bá wọ ni wọn bẹ tẹ èyí tó fi tẹ èyí tó fi tẹ kíní kan tó fi tẹ kíní tó fi dìdáì rẹ gba àwọn ìnáwó nì mo tẹ ẹ̀rọ agbóòdì àní ẹ lọ kó kùtà tó lọ sí àpẹẹrẹ tó ń gbé ní gúdù àti fàdákà jáde tẹ bá ti kó jáde tẹ ń fún àwọn alágbẹ̀dẹ ẹ àwọn ni wọn bóyá ìdíkìlì o bóyá ìdí dọ́rí bù rẹ̀ láwọn ayé gbà ní kọ́ra àwọn tó wọn tẹ̀ kọ́ sí láàgbẹ́ pẹ̀lú òdìyẹ irú àwọn owó làwọn náà ń gbà náà tẹ́ bá padà kọ̀ bá tiẹ̀ lówó lóde yìí ó sì lé nígbà wọn náà pọ̀ rọrùn ìmí ogun gidigidi sẹ́mi ọ̀dọ̀ tí wọ́n fi rí mi gbà lọ́dọ̀ àwọn sábà náà lọ́kọ́ ọ̀rọ̀ ogun òdìyẹ òbí àárín òṣèjẹ́ mi. bákan náà ni pé wàyí sárọ̀tọ̀ àyẹ̀kúnà sọ̀ríkù àmìnà wọ́n tún ṣe nímọ̀jẹ̀mú kó ti pé ní ọ̀nà ájì tí àwọn alálàájì bá ń lọ nì kọjẹ ti ọkàn àwọn ọbalẹ̀ ẹrù wọn máa bà wọ́n àwọn abẹ̀rù olè mìnwọ́ ìrì kùfààrọ̀ láì bùkátà ti a sì wá máa sanwó síkẹ́órítì ọ̀gbọ́ láì bùkátà ti pé kí ni o a sì wá máa security kí láńpẹ̀ ló kò bá rọ̀ onígbà yẹn lọ́dọ̀ àwọn mẹ́tàbí sáfẹ̀ yìí àti wọ́n tún sí ni pé ní owó tí alálàájọ ọ̀sán lẹ́tìlá ìpẹ́tọ̀ bó ṣe ń lọ yìí á ní àwọn ọjọ́ ọmọ jẹ́ ẹ̀tọ́ aláàbò tẹ̀lé yín iye báyìí ni wọ́n gbà. mẹ́tàbí sáfẹ̀ yìí àwọn ní kíni òṣèlú tàbí jẹ́bẹ̀ náà. wọ́n mọ̀ sí hafi badan òrìkíyàn lálàáfíà nú ara rẹ̀ ọ̀yìn sáwọ̀ bíi àti mọ́jẹ̀múnú eléyìí قوة يستمسك بها على الراحلة من غير مشقة شديدة agbára téèyàn lè fi mú rẹ̀ dúró lórí nǹkan ẹ̀kọ́ tó bá gùn ìsangbà lórí pẹ̀lú ẹ̀dùn rẹ̀ tí ò ní kó sí wàhálà kíkọ́ ìdánù ẹsẹ̀ ní yàn dùn yẹn kí yàn má lè rìn dáadáa olóhùn lọ ájì ọ̀sàgbọ̀n mẹ́rọ ọ̀rọ̀ nítorí kó lóde ilé ìgbà ìwé nǹkan ẹ̀kọ́ tó ọbẹ̀ gùn un olùkùdé lọ́hùn ẹ̀yin àwọn àtọ́wá ti lọ rí ní ẹjọ́ bá lọ rí títí wọn fẹ́ gbé abá yìí yóò fẹ́ tó fẹ́ jábọ́ láti bí mi ọlọ́mọ sáré wa a ah, àfa torí kí mọ́tò wà lẹ́nu ìjà bẹ̀rù ìdáhùn ká máa ń bẹ̀rù tọ́ba tí ìdílé báyìí tí wọ́n lọ sókè àwọ̀tán mọ́tò fún ìgbàlẹ́ pé yóò wà kọjá sí odò pupa àwọn àtọmọ́ fara wọn kò sí nǹkan tó fara wọn irọ́ ni o <laughs> nígbà tí gbé ìgbà fẹ́ sọ̀kalẹ̀ àbẹ́lẹ́

nígbà táwa sọ méjì làgbà ìdí kòrónà àti ìtẹnudínlókọ rẹ jẹ fún gbàgbé rẹ bí akọlẹ́rà ní nǹkan sí alábìkọ sí kọlẹ́rà lè gbàgbé àwọn yíṣà yẹlò fífà náà yẹlò fífà èpè èwo nù méjèèjì gba rìsọ́ọ̀tì rẹ̀ wá gbé gidi o kò fi ọ́ tó di é tọ̀ àbí àwọn àrùn míì náà wọ ìmùkánù sẹ́yìn rí kí la gbà lérò pẹ̀lú pé ní yọ̀rọ̀ rùn fún yàn láti rìn أنه إذا وجد هذه الأمور يكون عنده من الوقت ما يمكنه فيه الذهاب الحج. سابترا وانتاك عليه ثاني الزاد الراحلة صحة البدن أمر الطريق إلا بلور بلور كان سيء ونبني يوجد تفلو لون هو المنزل في له kọ́mọ̀sì kìíní kan tí ó di lọ́wọ́ tó bá dìgbà báyìí kọ́ ọmọ ọ̀bọ̀ wálé àdìgbà báyìí lọ́tẹ̀ máa lọ olórí gúnbí yìí náà lóko tó wọnú rẹ̀ àwọn alálàájì lọ́pá kò nípa tó pé ẹ̀mí báyìí ọjọ́ àràbá ni wọ́n tẹ̀ mọ́ lọ já wọn lẹ́sà orí àlọ́mọ́ ọlọ́kọ̀ọ́sà wa ó ti yé báwọn sì sẹlẹ̀mí sì ni gbọ́dọ̀ tiẹ̀ tó wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ lórí àwọn nǹkan bẹ́ẹ̀ àtọ́wọ́ wa ń di ètò òun wọn máa ń tẹlẹ mí ìbẹ tó fi nà wọn lé mọ wọn fi dà wọn láàmú pọtù wá dípò wọn fẹẹ lọ tó owó gbé àwọn náà gbé sápò wa lọ àwọn míì sì ní international làwọn bá lọ wọn là ń bá international lọ bẹ international wọn náà ń kọ nítorí pé wọn fẹẹ lọ pa tó sì dé báyìí mọ́tò sọ́sàlì àwọn kan darí wá ní wa ọ̀pọ̀lọpọ̀ náà kúkú sì ṣe ọlọ́pọ̀ sọ wa ni àbáwọn táwọn náà di celebrity ti ní. náà alẹ́ ṣètò àkàndá ìlànà ìbílà ìlàgbà lórí pípé yìí níkàpá ó dà wọn lọ́gbẹ́ àbí ànábìlà mọ́mọ́ àbẹ̀lẹ̀ muhammed ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ zẹ́ẹ̀dù ọ̀rọ̀ ṣẹlẹ̀ téèyàn bá jọ nípa rẹ̀ lẹ́sẹ̀ tó sì ní nǹkan ọ̀rọ̀ àti mọ́jẹ̀mú ibi kí náà kéde zai ntòwù káàtà sí lálọ́ àtàbọ̀ bí ọjọ́ tí ọjẹ́ aṣọ tí ọwọ́ omi tí ó mu tọ́ba wá ní kápá rẹ̀ àbọ̀ bá bá a ní dèdè sámánù níbi average price fìlìkọ̀lá ìwà ọ̀rọ̀ nígbà tó wọ́n normal price náà nìyẹn nígbà tó dẹ̀ normal price náà burú mẹ́. àwùjọ yá yẹ sí láti ju máa dá àbí ọkùnrin díẹ̀ sí tí ò ní pa owó rẹ̀ rún. lọ́wọ́lọ́wọ́ báyìí ní ti owó hajj mọ̀tọ́lá ní lọ àbí ìjẹta ní èló ni àhájì tún mi lọ́nbẹ́ ó kéde mi lọ́nbẹ́ ní fọ́ọ̀mù mẹ́mbà kọ́dà fọ́ọ̀mù mẹ́ pẹ̀lú àwọn ọ̀gá pátápátá nù àwọn báyìí ní ti kọ́dà eight million òun gẹ́gẹ́ ní stéètì lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn àtàwọn ọdún tó tẹ́lẹ̀ kí wọ́n fẹ́ pẹ̀lú international so irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ṣe pé bóun ṣe létí tòjì ẹ̀fọ́ máa dàrú yóò wá padà wá dé yóò wá àbí èkó inú torí pé owó táwọn san lóde ìní ó kó záàdù wa sínú níwọ̀n bá díẹ̀ tá a bá dọ̀hùn àwọn tí wọ́n jẹ́ jẹ́ǹtì wa wọ́n máa ń lọ́ọ̀rọ̀ oúnjẹ wa wọ́n máa lọ pé ní ẹni tí ti sàwọ́dí ọ̀bá mọ́lá kọ́dọ̀ lè lórí kó bóyá báwọn ẹjẹ́ǹtì àwọn lé mọ̀ wọ́n ti dàgbà báwọn ni ìṣe sàwọ́dí ìdílé yìí lọ́wọ́ aago fún àtọ́nà gangan ni àwọn ọmọ tó ń pèlú àwọn ọmọ tó ń ti wọn kọ́dà ń gbàgbé látà zúrì báyìí á sì lọ lè lórí kò jí wọ́n sùn àmọ́ àkàràmọ fún mi wọ tọba dago mẹ́wàá alẹ́ bí ìgbà dago mẹ́sàn án lọsẹ bẹ̀rẹ̀ sàwọn òde ni lọ́pàá tó yẹ pé ní tọ́ bá bá yín oúnjẹ lọ́ngbà àwọn ẹ̀ ní jẹun alẹ́ oúnjẹ òru lẹ́jẹ́ ẹ̀rí wa kún fún ẹgbẹ́ ha àwọn elétò àwọn elétò wa wọn ò dára fún arábó délé wọ́n mọ́ òrùlá tó ń jẹun àfà àdúgbò sí rárá wọn ọ̀pọ̀lọpọ̀ sí wa ń bẹ̀ ọ̀gbọ́dẹ́ kí la gbé ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà nìgbé wa àsìkò ọwọ́ ìsàn ìdásìkò ọwọ́ ìjọ lọ́wọ́ ń pọ̀ kódà àwọn síbẹ̀lì tán lọ fún ìgbà wọn àbáwá tán lọ kẹ́kọ̀ọ́ bẹ̀gẹ́ pẹ̀lú àwọn náà wọ́n sọ lóhùn yìí ṣe ẹ̀yìn lè tún pẹ̀lú rà tó yẹ bàtẹ̀ sùn gan-an <laughs> yóò ní wọn bàtẹ̀ sùn bẹ́ẹ̀ tó ti yé báyìí tó wà pàyà síbẹ̀ ìpínlẹ̀ àwọn àgbà míì àwọn tí wọ́n jẹ́ ilé lóko tí wọ́n jẹ́ ẹjẹ́ǹtì ní èrò owó tí wọ́n ní pẹ́ẹ́sì fún àtàwọn nǹkan míì tí èèyàn bá ju ètò sùn wọn wò sígbà tí nǹkan wọn àti ìgbà tí nǹkan jẹ́ wọn gbé ó ti wọ́n ní ó ti wọ́n ní lọ́wọ́ lọ́wọ́ tó ti wọ́n ní bí bó ti wọ́n wù náà tọ́ba ti pé normal price náà ni èyí ó ṣe tọ́ba ti pé ní ó ti wọ́n wù ọkùnrin létí díẹ̀ ní kíni tó kọ̀ lọ́wọ́ ọkùnrin létí díẹ̀ ní ni ó ṣe ní ìlédí tó ṣe pé òun kó bá dúkìá rẹ̀ hmm? bákan náà àtẹkùn ṣe pé ní nǹkan lòdì yóò gbé lọ sàwọn oníkó lálàáfíà kó ṣe kí ni o kó lálàáfíà ọlọ́kọ́sá ni wọ́n lu wọn nàìjíríà ní tọ̀lọ́ọ̀nì níbi tí nǹkan ti lálàáfíà ọbẹ̀ láti ẹ̀ka ẹgbẹ́ tọ̀tọ̀ wà ní sanásaná yàgò ọ̀sán àbọ̀lọ̀ ìnídàgbọ̀ àtẹ̀wọ́n fún un bọ́ nígbà tá à ń lọ tá a dé airport wa nígbà tá a wò lè nílẹ̀ ọgbẹ́ ẹ̀kejì tí mo débẹ̀ náà nù ní àwọn òbí àdúgbò yá airport mọ́ fáìn airport wa fáìn nígbà tá a dé airport lú mi ọ sekọdi ló fà sekọdi yẹn ti lọ dàgbò ló ọdún yẹn ti ìlànà ìlànà wà lọ. sọ̀tà àwọn òkú ní a alhamdulillah ó ti dá a kíníkẹ́ kíníkan ìjẹun kan nígbà tá a dé airport ló ní àbá ìfá gáràjì wọn bàtì ètò lónìí ọ̀dà àjò airport ọ̀dọ́gbọ̀ àdúgbò wa lọ airport wo airport ń pè ní airport ẹnìyàn ẹ̀sìkàfẹ́tọ̀ gan-an tí ọmọ ọdún gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ àti bí ìgbà tó ṣe wípé ní mọ́tò àjàgbé pé ìpè bá ń bọ̀ wá ká má wàá sọ pílẹ̀tì táǹgùn lọ ọlọ́run ní fi sọ̀rọ̀ sọmọ nàìjíríà gbogbo àwọn airline ti nì èyí tán kó wá sí nàìjíríà ìlú náà pílẹ̀nì wọn kọ́dà kò tó gbádùn tó bí kẹ́ ẹ dé lu wọn kẹ́ wá gbé pílẹ̀nì láti gbọ́ lọ síbi tẹ́ ẹ bá ń lọ ní sàwùjí àbí lumi náà àà náà ṣàlọ́ fàṣẹyìn báwo ó ti jáde níta jọ̀wọ́ fóònù yẹn ti bẹ̀rẹ̀ wọn lọ́nà ìsìn ìsọ̀kùlé yìí. kí ló gbé wọn. ẹ máa tẹ̀lé sínú ẹyí báyìí so rọ́ṣílà téèyàn bá gbé lọ kọjá ìtọ́tọ́ lálàáfíà gẹ́gẹ́ bí mẹ́sì àdìlọ́dọ̀ àwọn hànábílà ó sì da púpọ̀ gan ẹ̀yin náà wò ń ta àyìn lójú òfurufú ọlọ́kọ́ fi sọ̀rọ̀ sọ wa. òṣùwájú àdìsí tàbá jẹun wò. ẹ̀rọ mi ojú ẹ̀ báyìí bá dìbò tàbí màá lè ṣáàjì wà náà. we'll continue on. Naam. So bẹ́yẹn bá gẹ́ẹ̀tì nǹkan ẹni tí yẹn fẹ́ lò, ìmọ̀ ìbìsàrọ̀ bẹ́yẹn rà hmm, kọ̀rọ̀rùn. Àókìrọ̀ àbẹ́yẹn ya ẹ̀yẹn bá ti ya pílẹ̀nì lọ kọ̀tà burú ń bẹ̀. Ó ti yẹ ọ́ ní ti ẹ̀ so bí orígun bẹ̀rún náà ti jẹ́nu. Inú mọ́gún ní ẹ̀fẹ́lẹ̀ fẹ́ ẹ̀gbà wá lọ́dọ̀ mọ́mọ́ ahmed àtàwọn ẹ̀mí náà ó jẹ́ kí ni ó sọ̀tọ̀ọ̀tọ̀ aláwọ̀kọ́ àwọn náà rí pé ní kójú ọ̀nà wọn fírì kí adíni lọ́wọ́ bí abíọ̀tá àbí kẹfẹ́ kó ṣe kí ni o kó mọ̀ sí ọ̀nà ọba ni mójútó ìjọba sàwọ́ ojútó báyìí lọ lórí fún bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbìyànjú pípọ̀ wọ́n ṣe kí o wọ́n ṣe ìgbìyànjú pípọ̀ gan wípé káwọn tó jẹ́ àwọn ọ̀tá tí wọ́n lọ́wọ́ wọ́n ṣe kí o kí di mùsùlùmí ayé lọ́wọ́ láti wá sí fàríyọ́dọ̀tẹ̀lẹ̀ hajj ọ̀ràn yẹn ìṣe hajj ilé olúwa ọba subhanahu wa ta'ala so káwa náà gbìyànjú bẹ́ẹ̀ nínú ìgbà tó ń sọ gẹ́gẹ́ bí àkókò wọn gbà náà bákan náà ni pé ní kó ti pé àti lọ́rọ̀ọ̀rùn pẹ̀lú àwọn mọ́jẹ̀mú àti àkókò tí yóò fi lọ tí yóò fi bọ̀ tí ó ṣe déédéé ara wọn. wọ̀hún náà kẹ́sìtọ́ ọ̀tún ó kọ̀rọ̀ ó tún wá kó sì tọ́ àmì náà òun náà ni pé ní bóyá òun fúnra rẹ̀ kọ́ ló lè ṣe ẹlòmíràn lọ́fẹ́ bá ṣe bóyá nítorí kọ́mi yòó ní kápá àti lọ fúnra ara rẹ̀ nítorí kan tó ṣe é tó lè pé ní àrùn kó lè gbádùn bọ̀rọ̀ àbí torí ìjárúgbó wa lówó àwọn bá tó lè bá a lọ ọ̀sàbùrú ṣàbẹ̀rẹ̀ hàní eléyìí tá a wí yìí àwọn ọmọ ìṣàfihàn nù àwọn ọmọ ahmadu muhammed ìwọ̀n bá abu hanifa nù ní tó ti yé wáyé ní sìn kò lásọ̀tò ìkọ̀wé kí ni sókè nǹkan tá à ń sọ mọ́jẹ̀mú márùn ló wà kí hajj tó sọ̀rọ̀ àyàn léyìn lórí alákọ̀ọ́kọ́ alìsílám ẹlẹ́ẹ̀kejì àlàáfẹ́ ẹlẹ́ẹ̀kẹta àlìbòló kí yẹn jẹ́ mùsùlùmí ẹ́ kó ní kó ti bàlágà kó jẹ́ ọmọlábí kọ́mọ jẹ́ ẹrú alihurriya rizọmu kó láǹfààní àti sí ìpè ọjọ́ tó ń fẹ́ lókun lè lò á lè ṣètò ọ̀rá ó ní kápá àdàtọ̀ pé ní ìkápá yìí ó kó sínú kí ló kó sínú àzáàdù rọ̀rọ̀ ọ̀ṣìlá ntọ́fẹ́ lù lálọ́ àtàbọ̀ nǹkan àgùnjó gbé lọ amúnú sọ̀rí ìkọ̀ kẹ́mi rẹ̀ ọbalẹ̀ ipe ní ojú ọ̀nà tá à kò sí kò sáburú wàsí hatul badal àlàáfíà ara ìmùkánu sẹ́yìn kó lè lọ kí ń rìn ó lè rọrùn tó yẹ báyìí níbi tó ti pé ní ìgbà tó fẹ́ lò ń bẹ̀ mú gbà wọn láti lọ́dọ̀ láti fi ṣe ájì gẹ́gẹ́ bí nǹkan táwọn àpá àtọ́ kó lè ṣe kí ni ó lè rọrùn fún tó ti yẹ báyìí níbi. tó alìsètò akọkọ olùsètò àtúbí bá ti lè lọ́wọ́ irin mẹ́t ǹjẹ́ lómi lè bá yàn náwó ìkébé alákòjú yìí ǹjẹ́ lómi lè kó wa ájì ilẹ̀ fún ìkọ́bá yàn náà ọ̀rọ̀ àwọn àbá rèé kàkà orígun bí yìí káti kí ni káwá palẹ̀ mọ́ rẹ̀ báwọn ibi tí nínú ìlú kọ́ni ọ̀sẹ̀ alhamdulilá. ولا يلزم الحج ببذل غيره له ولا يصير مستطيعا لذلك سواء كان الباذل قريبا أو أجنبيا وسواء بذل له الركوب والزاد أو بذل له مالا وأن أجي ما تدركون bóyá nítorí pẹ́lú bí ìlọ́náwó rẹ̀ èyàn tí ì di oníkápá pẹ̀lú kí wọ́n bá a ṣe é ni ìsídà kó tó pé tó báyàn náwó ni ẹni tó salágbàtà ẹrù lọ́jà lásùmáyàn àbẹ̀ni tó jẹ́ ẹni tí èsì alásùmáyàn tí èsì ẹbí yàn bóyá owó nǹkan ọ̀gùn nìkan ló ná ni o bóyá owó tíyàn fẹ́ lọ́wọ́ nìkan ló ná ni o àbọ̀kànjẹ̀ kówó lé lọ́wọ́ wà ní ṣàfihàn sọ́dọ̀ mọ́mú èmi ní ṣe wọn ilé ikọ o hmm? kò sábòrò ń bẹ. lẹ́annahu amkanahu hajju min ghairi minnati tulzimuhu torí pé ájì wọn rọrùn láì ní ìrìnnú nínú tó mú ó ṣe lórí òbí rẹ̀ ọlọ́kọ̀sánú àwọn ọmọ lóde ìní ọlọ́kọ̀sánú àwọn ọmọ lóde ìní àti mọ̀sọ́lá ìmọ̀ye ìgbà àwọn òbí yìí ti ẹni tí yẹn máa ń ṣe tọ́pọ̀lọpọ̀ ọmọ ń ṣe pẹ̀lú wọn ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú òbí yìí gbogbo tẹ́yí ẹ̀yìn olùkọ́ yẹ kó jọ àbí dẹ́rù pé bóyá ẹ̀dà lọ́wọ́lọ́wọ́ yìí ìjọ táwọn ná tí wọ́n lé yín lórí tẹ̀lé tọ́yàyà ìdùnnú ni wọ́n fi ná ó sì wá máa nẹ́sẹ̀ kọ́ á máa fajúro ọmọ mi tẹ̀ ní ẹnukún náà sẹ́ni dábàá bọ́ sáà rówó díẹ̀ díẹ̀ wọn ìgbéra kọ́ wá wọ̀ lẹ́wọ̀ ó lè kún wọn gbélé mọ́ olóhùn òsì dára sáwọn òbí wọn mọ́ ẹ̀ka àwọn náà mọ̀ bọ́ra wọn kó náà mọ̀ bọ́ra wọn náà igi ojúde ilé yín o ọkànlédé wí ọkànlédé dàgbà ni ọ̀pọ̀lọpọ̀ ojú atọ́run òun ló sùn àtàtẹ́gùn ló sùn débi tó dàgbà dé wọn bẹ́ẹ̀ ni wọn náà ń ṣe rí o déédéé dàgbà lọ́jọ́ tó wà tó ṣe pé ní o wúlò kankan o tún ni wọ́n la àwọn ni wọ́n tọ́jú rẹ̀ àbí ọmọ tó wà lọ́mọ ọwọ́ ìwúlò olówúlò fún yẹn tó tún mọ fẹ́ kúndùn ìṣọ́ọ̀bù yẹn gẹ́gẹ́ pẹ̀lú tòun ti bẹ́ẹ̀ náà kọ́ àwọn sì ń tọ́jú ọjọ́ ọ̀la lára rẹ̀ tòlátara bẹ́ẹ̀ a kì í náwó kó bíyàn fáwọn ní a fún òun ní ọmọ olóṣooṣù fún báyìí ní balẹ̀ kò lè dá sábà rí báyìí gan òun fún wọn lè jẹun kí wọ́n lórí sọ́wọ́n kí wọ́n lórí kò sórí ń ọlọ́run ọ̀sọ́ fún òbí pé dandan ni kó tẹ̀tọ́ lórí ọmọ ẹ̀ ìwọ ọlọ́run sọ fún pé ní kí ni o ọ̀sọ́ ìnàbí wà nídẹ́ yìí dandan wà sí ìyá ọlọ́run ọkọ́dọ̀ rọ́bùkà aláta àbúrú mọ gbogbo èèyàn ló lè tàdúrà fún yín tàdúrà rẹ lè má tòbí òrí bẹ́ẹ̀ ọ̀gbọ́n ètò gbìyàn níbẹ̀ o tí gbogbo ayé ọmọ síkì fún yàn tíyàn bá jẹ̀bi wọn ẹ́ kóbi máa máa tàdúrà fún yàn gbàgbé ẹ̀ èké wọn ń wò ó ọyà máa fi lórí rẹ nínú ayé ó dìé tọ̀ wàlẹ̀ àdọ́rọ̀rọ̀ yóò ṣekù tọmọ bá salágbàtẹ wájú òbí rẹ kò sí ìnínilára àtúntọ́fẹ́ wájú ẹ̀ torí nǹkan tá a retí nù ni nítawọ̀n àfáàbí ń sọ ilé ìpé ní ará àta ò lè náwó ájì rẹ òun torí mínà ìrègùn ìrègùn wọn fẹ́ kó wọn máa ṣe ilé ọlórí àbíkọ́ wa di wípé ní ẹ̀rọ káwọn alágbájá wa tó wà lára wọn ní ájì tó ní ọwọ́ máa ní tẹ̀sán tó gbọ́dọ̀ ṣe fún wọn. kúlùtù àfáà ní àwọn tó pé wàhálà wọ sọ̀wọ́ eléyìí gan lọ́pọ̀ rẹ̀ ìgbẹ́jọ́ àti pàtẹ́kì sọ wípé ní inna afiyaba ma akala rọjulu mi kẹsìbìlì nínú nǹkan tó dáa láyé yìí tó mi èèyàn jẹ òun náà ní kó jẹ sí ọwọ́ rẹ̀ kó ṣe kó sì jẹ iṣẹ́ tó ṣe kọ́ máa jẹ́ wà inna wàlàdà omi kẹsìbìlì ọmọdé yẹn bí nínú iṣẹ́ tó yẹn fàyè yẹn ṣe lónìí nínú investment ẹgbẹ́ gíní o èèyàn padà máa kówó ń bẹ̀ tẹ́ padà máa ṣe gíní o tí wọ́n rí nǹkan bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ nìkan bá kó wá sọ́wọ́ ara asẹ́tì sí báńkì tí òbí wa ra asẹ́tì sínú ayé ọmọ tẹ̀ǹtọ́ ra asẹ́tì báńkì bá padà kó tiẹ̀ náà tẹ̀ǹtọ́ òun náà ọmọ náà ọmọ kó tiẹ̀ títà lẹ́gbẹ̀ẹ́ sọ fún ọmọ nì ọ̀gbọ́ gbogbo ń tọ́wọ́ lè kọ́ jẹ́nu ayé àjọ tí bàbá táwọn òbí dá ní ọ bẹ́ẹ̀ bá kájọ fún yóò yóò kó kọjọ káwọn bẹ́ẹ̀ ti dísí òun náà ní ká mọ alápẹ̀rẹ̀ kọ́ mọ dáadáa olùkọ́ àti ní ọ. pé abẹ́rẹ́ ìbá ní jù báyìí yóò sì dára jù báyìí lọ kọ́ máa sábà dáa fún ọ kọ́ wá dáa fún ọ kọ́ wá yọ ọmọ dáadáa náà wọ́n lọ dáa jù. ti yé ẹ́ gẹ́gẹ́ bí dọ́là wọn bá lọ. nínú mi náà pé ní ansa wà máa lu kàlí tún gbọ́ èyí pé òbí rẹ ló ní wọ́n tó ọgbọ́ tó nínú tó ní òun náà ni ìyàwó léèyàn mọ̀ gbọ́ àlàyé láti èyí o kìí ṣe gbọ́ wá nígbà náà òbí rẹ fẹ́ súnmọ́ ara lè rárá o ntí ọdẹ ẹkọ àmọ́ tá a gbà lérò wípé ọwọ́ ara mọ́tò lẹ nífi yìí ẹ fẹ́ kóra yín sínú mọ́tò àwa ní kó ìlú tó kó sẹ́yìn kíyàwó rẹ tó kó bí wọn rárá níbo ló wù tán lẹ́tọ̀ kó sí ló béèrè àbí kò gbọ́dọ̀ tó ìgbìmọ̀ lọ kò tún lẹ́tọ̀ kó béèrè bí bó ṣe pé ní kẹfù wọn lẹ̀ pé níbo ni wọ́n fẹ́ mú bẹ́ẹ̀ fún ibi tó wù wọn bákan náà ni pé nú ẹ̀kọ́ òun ni pé ní kó bí ìyẹn fẹ́ lò nǹkan tí ìyẹn bá ní kí ìyẹn náà fẹ́ lò ọwọ́ àti kíni ọwọ́ àti sẹ́ńdì tiẹ̀ ó fi kíni ó fà dọ́là tí wọ́n síwájú wọ́n lọ́ọ̀hìn bẹ́ẹ̀ bá ti kí ni o téèyàn bá ti bẹ́ wọn lọ́ ọlọ́run rárá yẹn láàyè wọn lọ́ ẹ̀rọ àbí lọ́wọ́ tó gbàgbọ́ yẹn dájá. ọdúnwọ́ ilé sọ̀rọ̀ arákùnrin kan bí wọn láti parí rẹ̀ arákùnrin náà ọmọ orúkún mi. gbogbo sẹ́rẹ̀ tó ń ṣe ọ̀rẹ́ ti hajj ọwọ́ kó wọn lọ owó ń wò ó inú owó pẹ́ńsọ̀n rẹ̀ tó ń kalẹ̀ òkun wa yá ń bẹ̀ wọ́n tó kún nígbà tó wá kó wọn jọ ọwọ́ adé ní pẹ̀lú bàbá rẹ̀ pé bàbá ó ní bẹ́ẹ̀ ti hajj lọ́dún yìí ẹ̀bàdó àrùn mi lọ́wọ́ àbáni hajj rẹ̀ sọ fẹ́ lọ èmi náà wá kó fún mi náà fẹ́ lọ ògùn tiẹ̀ lẹ̀ ọ̀dà kò sí wàhálà ìyá náà bá náà lọ ha kò sówó wọn lọ wọn dà wá lóṣù tó lọ wọn wá padà síbi ìjọ wọn lọ yà wọ kò sówó wọn lọ yà owó pẹ́ńsọ̀n rẹ̀ tó kù ní wọn kó bìí owó lòlò tàwọn lọ ìyàwó sí ra káàkiri káwọn òbí rẹ̀ méjì tí bá lọ nígbà tí wọn lọ tí wọn dé padà sọ̀rọ̀ kó kò ní sọ lọ́wọ́ kò lówó pẹ́ńsọ̀n lẹ́yìn ìgbà wọn ló tẹ̀ wá gbé ló tẹ̀ wá gba ìpè láti ibìkan tó ti kọ́ apilikéṣọ̀n tó fún òun fẹ́ ṣiṣẹ́ tó kọ́ mọ̀ ọ̀ wá ẹ̀ wọ́n ti fún ní apilikéṣọ̀n tipẹ́tipẹ́ àwọn kan ni wọ́n ti lé rẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ o gbogbo owó oṣù tó ẹ̀ máa ti fún láì bẹ́ẹ̀ ìwà ni wá gbà òun àti rẹ̀ náà kò tẹ̀lé wọn òtítẹ́ àbórí tọ́ nínú oríire tó fi ṣe nú ayé tọ́da jù òun náà ní pé ní bá a ti wà yìí táwa ti kéré yìí wọ́n gbọ́ bẹ́ẹ̀ bá ti ń dàgbà díẹ̀ díẹ̀ sí a ti kéré ọmọ àpẹjù díẹ̀ díẹ̀ tọ́wọ́ tó wá dé àwọn lẹ́kùn kan á di fún ọ̀rọ̀ kan máa kéré padà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò wá ju wípé ní ẹni tó wà ní dependent á padà tó wá wá dependent padà ẹni títí ń bíya bùkátà fúnra rẹ̀ títí ń bíya tẹlifí òun náà padà fún wa di bùkátà tí wọ́n máa bíya nírú àwọn séèjì ni táwọn òbí yẹn bá wà àfa kíyàn dìde tán kó dúró tán kó máa bíya bùkátà wọn ní dìde tọ́ba tẹ̀lé kápá wọn ọ̀dọ́ ìròyìn ẹ̀ nínú yẹn kan náà wọn wà lẹ́yìn ọba wọ́n ọba sákì gbogbo ọ̀nà àwọn ọ̀rọ̀ wọn níbi ìjẹ́ àgbélẹ̀wò ni wọ́n sọ wípé ní sábà lọ́ọ́ dáa fún yàn ọ̀nà méjì náà ni. alákọ̀ọ́kọ́ òun náà ní kéńtì yóò fi ọmọ tó dúró kán mọ bọ̀wọ́ rẹ̀ mọ́yàn la pé a ẹ̀ mọ lágbájá ni ọmọ rẹ̀ lágbájá báyìí báyìí mọ̀ ní oríire ní oríire òbí nù ní ọlọ́kọ̀jọ́ dáa fún wa ọlọ́kọ̀jọ́ ta ni tọ́jú àwọn òbí wa tó bá dé òun lọ. ó ẹlẹ́ẹ̀kejì òun náà ní kéèyàn bí ọmọ tó lágbára tó nípò láwùjọ àpọ́nlé àtòríire tí yẹn ti fún ayé nù torí pé ẹ̀gbin ò ní rẹ́yìn àbùkù ò ní káyìn ọlọ́mọtọ́mọ ọ̀rọ̀ wíwá ọ̀ àkọwálẹ́kẹ́lẹ́ mẹ́lá ìlà ìdọ̀gbọ́. ìfẹ́ hajj tí táwọn yẹn ti ní kíni táwọn yẹn ti lọ báyìí àwọn sọ́dún àti nàìjíríà náà ti dọ́rùn gbogbo àwọn tó kù náà ọlọ́mọtà ti rọrùn fún wọn ọlọ́wọ́ gbogbo táwọn ẹni lọ ájì lórílẹ̀ ayé lápapọ̀ kódà táwọn ará mọ́tà táwọn ń lò ṣe náà táwọn lọ jáde lu yàrá wọn lọ ọlọ́dà mọ́tà ti ń ṣàtìpé fún wọn ṣe ní ájì àmọ̀wòrò rọ̀ fún wọn wọ́n ti kún oṣù yìí ní àtàkì àwọn bẹ́ẹ̀ àwọn táàjọ náà ọlọ́mọ ṣe ilé ìwòsàn náà láéláé ọlọ́kọ̀ hajj máwa náà hajj mọ̀rúrọ̀ ọlọ́kẹ́ni bàdá ìlà ìlọ́gbà àwọn tó lọ ṣe fún ọlọ́mọ ṣe lẹ́ẹ̀kan mọ́ àwọn àti èsì ṣe náà ọlọ́mọ ṣe fún wa káríkárí ọlọ́kọ̀ sàánù wa níta bá ti ní ìbáàdà ọlọ́mọ gbà fún ọkọ̀mọdé alúwaláyà ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صل وسلم على محمد